iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ̀ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta Mikel El-Rufai Alake wà lára àwọn tí Tinubu kéde orúkọ wọn sí ipò mínísítà. Orúkọ àwọn tí ààrẹ fi ṣọwọ́ sílé aṣòfin fún àyẹ̀wò sípò mínísítà ti padà wá di nǹkan tí ó hàn sí àwọn ará ìlú. Nínú àwọn orúkọ tí ààrẹ Tinubu fi ránṣẹ́ sí ilé aṣòfin fàyẹ̀wò àti ìbuwọ́lù láti láti rí gómìnà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Rivers Nyesom Wikems, gómìnà tẹ́lẹ̀ Kaduna àti ebony Nyesom El-Rufai àti David Umahi wà lára àwọn orúkọ tá a rí tari fìdí rẹ̀ múlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Jigawa Muhammadu Bandaru Abubakar náà kò gbẹ́yìn. Ní báyìí orúkọ méjìdínlọ́gbọ̀n ni ààrẹ yìí ti fọwọ́ sí fáwọn tí yóò bá ṣe ìjọba ìjọba rẹ̀. Ilé Aṣòfin Àgbà lábẹ́ adarí Ààrẹ Sẹ́nitọ̀ Godwin Ipaboy kéde orúkọ èyí tí Fẹ́mi Gbàjàbíàmílà, olórí òṣìṣẹ́ nílé ìjọba fi sọwọ́ orúkọ Ààrẹ Tinubu. Ìkéde orúkọ yìí wáyé lásìkò ìjókòó ilé tí ó sì jẹ́ pé wọ́n kéde orúkọ bíi gbèǹdéke tí òfin fààyè kalẹ̀ ṣe ku ọjọ́ kan. Délé Àlàkẹ́ tó jẹ́ agbẹnusọ fún ààrẹ wà lára àwọn orúkọ tá a rí, bẹ́ẹ̀ náà sì ni orúkọ olùdíje nígbà kan rí fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Adélábù. Aliu Pátẹ̀ tó jẹ́ mínísítà kejì fún Ilé-iṣẹ́ Ìlera Hale Patel ti padà sí Oran pẹ̀lú bí wọ́n ṣe kéde orúkọ rẹ̀ náà. Nínú àwọn obìnrin láti rí Ikpe Oyèji Ọsha tó jẹ́ ọmọ ilé aṣòfin rí àti Betha Edun, olórí àwọn obìnrin lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress a ṣetán láti kéde orúkọ àwọn mínísítà tó kójú òṣùwọ̀n láìpẹ́ yìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Tinubu ló sọ bẹ́ẹ̀. Ọ̀kan pàtàkì lára amúgbálẹ́gbẹ̀ẹ́ Ààrẹ Bọ́lá Tinubu ti sọ fún àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n lọ́ọ́ fọkàn balẹ̀. Ó sọ pé láìpẹ́ ni wọn yóò kéde orúkọ àwọn mínísítà tí yóò bá Tinubu ṣiṣẹ́ láti sún Nàìjíríà síwájú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Tinubu yìí sọ pé Tinubu mọ òfin tuntun Nàìjíríà pé ọgọ́ta ọjọ́ kò gbọdọ̀ pé kí ààrẹ kankan tó yan àwọn mínísítà tí yóò bá ṣiṣẹ́, àti pé ọ̀la ọjọ́ Ẹtì ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù keje. Oṣù kẹjọ yìí ni gbèǹgéke náà yóò pọ̀ mọ́ Tinubu lọ́wọ́. Ṣé lóòótọ́ ni ilé aṣòfin yóò kéde àwọn mínísítà lónìí? Nǹkan tí a mọ̀ nípa rẹ̀ rè é. Ìròyìn tó ń lọ ni pé ó ṣeéṣe kí ilé asòfin àgbà Nàìjíríà kéde orúkọ àwọn tí Ààrẹ Tinubu yóò gbèrò láti yàn sí ipò mínísítà. Èyí wáyé pẹ̀lú bó ṣe ku ọjọ́ mẹ́rin péré tí gbèǹdéke tí òfin là kalẹ̀ fún àwọn gómìnà àti ààrẹ láti kéde àwọn tí yóò bá wọn ṣiṣẹ́. Nínú àtúnṣe sí òfin ọdún 1999 Ọgọ́ta ọjọ́ péré ni àwọn gómìnà ní láti kéde àwọn kọmíṣánná wọn, tí ààrẹ náà sì gbọdọ̀ kéde àwọn tó fẹ́ yàn ní mínísítà. Èyí túmọ̀ sí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní títí di ọjọ́ Sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ keje ọdún 2023 láti kéde àwọn tó fẹ́ yàn. Ọjọ́ náà ni yóò pé ọgọ́ta ọjọ́ tó búra wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà tuntun. Ààrẹ yóò fi àkọsílẹ̀ orúkọ náà ránṣẹ́ sí Ilé Aṣòfin lẹ́yìn náà ni ààrẹ Ilé Aṣòfin yóò ka orúkọ náà jáde fún àwọn akẹgbẹ́ rẹ̀. Ìròyìn sì ti ń lọ pé Òní, ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n, ni Sẹ́nitọ̀ Godwin Aquaboy yóò ka àwọn orúkọ náà. Èyí kò ṣẹ̀yìn bí ẹni tó ti fi ìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ fún ààrẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari, Bashir Ahmed ṣe kéde lójú òpó Twitter rẹ̀ pé ìgbésẹ̀ náà yóò wáyé èyí yóò rí bẹ́ẹ̀ tí kò bá fi sí àtúnṣe kankan tí ilé-iṣẹ́ ààrẹ fẹ́ ṣe sí àwọn orúkọ náà, ṣùgbọ́n a kò tíì lè fi ìdí ìròyìn náà múlẹ̀. Ọjọ́ Ìṣẹ́gun, Ọjọ́rú àti Ọjọ́bọ̀ ni àwọn aṣòfin máa ní ìjókòó wọn. Àkọsílẹ̀ orúkọ àwọn mínísítà náà ní ìgbàgbọ́ wà ni ìgbàgbọ́ wa wà pé ó gbọdọ̀ ní orúkọ ènìyàn kan láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìlànà wo ni Nàìjíríà gbà yan àwọn mínísítà rẹ̀? Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní òfin fún ní àǹfààní láti ṣe àkójọpọ̀ orúkọ àwọn mínísítà tó fẹ́ bá ṣiṣẹ́ nínú ìjọba rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà àwọn olóṣèlú láti inú ẹgbẹ́ òṣèlú tí ààrẹ ti wá àti díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ló máa wà nínú àkọsílẹ̀ orúkọ náà. Ààrẹ sì tún lè yan àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí kìí ṣe olóṣèlú. Nítorí pé ìpínlẹ̀ mẹ́rìnlélógún ló wà ní Nàìjíríà, lórílẹ̀-èdè Nàìjíríà máa ní mínísítà tó pọ̀ nítorí pé láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ìlú Àbújá ní ó kéré tán mínísítà kan ti máa wá. Lẹ́yìn tí ààrẹ bá ṣe àkójọpọ̀ àwọn orúkọ náà tán, lẹ́yìn ìrànlọ́wọ́ ìjíròrò àti ìpàdé lóríṣìíríṣìí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ni yóò fi orúkọ náà ránṣẹ́ sí Ilé Aṣòfin. Àwọn aṣòfin ni yóò ṣe àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tí ààrẹ fi orúkọ wọn ránṣẹ́. Ètò àyẹ̀wò yìí máa wáyé lórí àwọn ìwé-ẹ̀rí wọn, àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ rí, àwọn ipò tí wọ́n dì mú, ọ̀nà tí wọ́n yóò gbà láti yanjú àwọn ìpèníjà tó wà ní ẹ̀ka tí wọ́n fẹ́ darí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá yege níwájú àwọn aṣòfin ni wọ́n máa fi òǹtẹ̀ lù fún ààrẹ. Ìròyìn náà kò jù báyẹn lọ nílé iṣẹ́ Gbankanbi TV station lónìí. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.